فلوك ولو عوما تسواد من كلا من عقصة في إليه يمكن أن يجب كتاب المزارعة والمساقات والتجارة هنا لو تساوى باب في أحكام المزارعة والمساقات لو لو pẹ̀lú àtàwọn ìdí àdúgbò náà láti àtẹ̀síwájú ẹ̀yí àwọn àtẹ̀síwájú bẹ̀ òun ni kẹ́kẹ́ máa ṣàlàyé fún wa ohun tí àwọn ẹni tí ìjọ lókùnkùn rẹ ni pé ẹ máa bá mi mójútó àwọn tí wọ́n bá dà láti lọ ra ọ̀rẹ́ dáadáa. àkọ́kọ́ ẹni tí ó bá jẹ́ ní gbogbo àwọn wọ́n ti sàlàyé fún wa nínú àwọn tó jẹ́ dídá lọ́rọ̀ ẹ̀ tó yẹ kó kú yìí. ẹni tí ó bá jẹ́ sí òun náà ló ní owó tó gbé fún yà kí làwọn kan sí òun náà gbọdọ̀ báyìí fún ẹni tí ó gba owó ẹni tó gbé owó kú. وعلى صاحب الشجر ما يقبل العقل وهو الشجر فأقبل وبناء الإقصاد وتوفير الماء فيه ونحو ذلك وعلى ذلك كذلك تعطيل المواد التي تقوي الأشجار كالسماء ذلك wọ́n lè dọ́wọ́ ẹni tí ó ní igi tó gbé fún ni ìyẹn ní gbígbé ẹni tó ní owó tó gbé fún yà. fẹ́ìlú máa yá pàtàkì àpò kóun náà ṣe tí ó dáàbò bo ìtọ́jẹ́ ìpìlẹ̀ oko yẹn tẹ́lẹ̀ yẹn fẹ́ máa bá a mójútó ohun tó máa dáàbò bo ìpìlẹ̀ yẹn kẹ́nìyàn ó kó fáìlì. àlàáfíà wọn gbà lérò wọn ni wàá wá àtẹjà òun náà ni igi tí ó gbé bẹ́ẹ̀ tí wọ́n bá gbójú tó àbí àwọn oko tí bẹ́ẹ̀ ló kó yẹn ló gbé tó. ẹ̀rí pàtó kò ní ẹ̀rí pàtó kò ní sájà sájà ètò kọ́mẹ́tì lọ́dọ̀ ilẹ̀ lágbára òun náà ní àwọn ibi tàbí nù àtàwọn bí àwọn ètò míì tí wọ́n lè máa mú un tó tí ó máa tu lọ́dọọdún fẹ́ tó wá ju kò lè tu lọ́dọ̀ tó bá ti lọ àwọn ìgbà náà bẹ̀rẹ̀ náà tẹ̀lé èyí tó bá jọ́ ìlú ìgbòho ẹ̀rọ ìtọ́jú ẹ̀wọ̀n ilẹ̀ Yorùbá náà ti igi gbogbo igi ọ̀sán ọ̀dọ̀ọdún ni ó máa tu igi gbàdúrà. igi mango igi kájú gbogbo àwọn ìwọ̀n ìlẹ́sẹ̀ wọn á ti kalẹ̀ lọ ọlọ́run ní ọjà. nínú àwọn ìwọ̀n tí wọ́n mú tó ti lọ kájú àti ìtẹ́lẹ̀ bí ẹni ibi ìyá gbogbo àwọn ìwọ̀n yìí ó wọlé dáadáa. igi ìjà òun ti ṣe ewu igi ẹni òun ti ṣe òun àtàwọn nǹkan yìí wọ́n yóò máa tún láì jáde lọ́sẹ̀rẹ̀ tó ti jáde lẹ́nu. nígbà tí ìwà ìgbà ìgbà délẹ̀. ìwé tó kọ́ mẹ́tì sílẹ̀ lápá ìyàmí àtàwọn ìlú yìí náà bí igi nígbọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá wá ní àwọn igi yìí tó fẹ́ gbogbo mẹ́nìkà ṣe fún wọn lónìí bí ayé ọ̀sán àbí ìdàbí ìdàbí bíi náà àbí ìkàlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. òun náà gbọ́dọ̀ kó fáìlì àwọn àgbàgbà tó jẹ́ tí ó dáàbò bo àwọn ènìyàn nípìnlẹ̀. tààtọ̀ ìbéèrè gẹ́gẹ́ bí pé ọ̀fẹ́ kàǹga tẹ̀lé pé ẹni náà lè máa rí olè mọ jáde ládùúgbò tí ó lè máa dúró ẹ̀sìn nìyẹn. wàbí náà lè ẹ̀sán àti kí ni olè fẹ́ǹsì jẹ́ bí náà lè sàn kí ni ọmọ fẹ́ǹsì ọgbà kí ni ọmọ yìí kàdùn. ẹ̀sìn ṣe èyí tí wọ́n sọ yìí ṣáájú kò kọ́ mà lọ́dọ̀ ní wá ní dáadáa kó kalẹ̀ lọ ṣùgbọ́n gbà tó ti ṣe bí nǹkan ti ń lọ ó ń kọ́ kálukú náà lẹ́kọ̀ọ́ olùkọ́ni tó náà bàjá kú lẹ́nu òun ò fẹ́ ṣe bàtà wọn tó gba ẹran táwọn gba ẹran wọlé àwọn jẹun lọ. ìdá ẹran jẹ́kú ó kún sọ́nà ìdílé mẹ́ta. ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni kó ṣe pé ẹni tó ń ta ẹran àwọn ẹran ti pọ̀ jù lọ ó ti rẹ̀ ẹ́ lágbára ló ń kà wọn nígbà míì káwọn ẹ̀rọ lójú jáwù náà lọ́wọ́ àti ká lọ pé àmójútó tiẹ̀ náà ò kú káwọn ẹ̀rọ lórí ọ̀sẹ̀ ẹ̀wù ẹ̀wù ní kódà lójú tèmi nífẹ̀ẹ́ ìwé yẹn gan ló pọ̀ nípìnlẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kejì yẹn òun lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fojú sí torí pé gbogbo omi náà nìyẹn wà àdámọ́ ọ̀fẹ́ àdámọ́ ẹlòmíì náà ní áfíríkà àdámọ́ ẹlòmíì ló kéré ó lè là tẹ́lẹ̀ mi bá dé gbogbo wọn náà ẹgbẹ̀rún lọ tó ló mọ̀ òkú gbọ́dọ̀ lọ́wọ́. ṣùgbọ́n tó bá lọ jẹ́ sí ilé fẹ́ǹsì wà bẹ́ẹ̀. kẹ́sì ló tó ṣe ẹ̀ tó lò ó lò ti kọjá lọ fún bẹ́ẹ̀ ọ̀nà àti wọlé sílẹ̀ tó fi kọ́ sí òun náà díẹ̀ torí pé òun náà ẹ̀wọ́ mọ̀ bá ní máa ẹni tó ti fẹ́ǹsì mọ̀ bá rèé kẹ́nìkan tó lè tẹ̀lé ẹ̀kọ́ tóun bá wọ̀ ọ́n bá bá ń fẹ́ torí ìdí eléyìí eléyìí náà ti jẹ́ ẹ̀kọ́ ọ̀gbọ́n tó wá fẹ́ dáko tí wọ́n bá ti lágbára wọn ara tó fún ara gbà rẹ̀. eléyìí ló túmọ̀ sí pé ìwọ náà ti dáàbò bo nǹkan rẹ̀. ẹni tó lo kókóró tó fún yàn ojúṣe tiẹ̀ ní kó pèsè irú ìgbà bẹ́ẹ̀. pàtàkì ìròyìn máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá tó wá jẹ́ kànga náà ó gbọ́dọ̀ jẹ́ kànga tó lómi àbí òun lọ́mọdé tó fi sánẹ̀tì omi tó yẹ kó mi ó dénú kànga yẹn àwọn òkú àkóhùn lọ́lọ́run rárá òun kọ́ ìgbọ́n wa máa ń ṣe ọ̀nà omi tó lè débi kànga náà gbà mí àwọn ẹlòmíràn wọn á sánẹ̀tì omi ńlá ni wà nínú ẹ̀ wọn máa pè ní wọn tí wọn ti fi já sílẹ̀ wọn ni wọn ti education jẹ́pẹ̀ ní ìlú ìlú ìyẹn wọn dá nẹ́ẹ̀tì omi wá sílẹ̀ gbogbo àwọn ilé ẹni tó bá fẹ́ kó gbogbo ìṣẹ́ kan bá wọn tó kan bá wọn wẹ̀ kó ìlú ilé ara àwọn iṣẹ́ nìyẹn gbọdọ̀ báyìí ìṣẹ́ ọmọ bàbá wọn bó tilẹ̀ jẹ́ sí pé arúgbó àwọn ọ̀rọ̀ nípa ìpè tó wá lọ jẹ́ sí pé ẹni náà tó kò fún mi bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n náà gbé mẹ́tì wọn náà ní pé òun ò lọ tẹ́ lórí bóbi oṣù tirẹ̀ wọn lọ́rọ̀ mẹ́rin yẹn lọ́gbọ̀ ṣùgbọ́n ta ni pípò báyìí ni àtàwọn kan wọ̀nyẹn gbọ́ àyàn lé lórí lórí ẹni tó ṣe ogun ìlú ìjọ àyàn. ونحو ذلك عن الحجرات وعلى المالك كذلك ó tún lọ ẹni tó lóko yìí tàbílù àlùmọ̀wá kó mú àwọn ẹ̀yìn kẹta bíi ohun èlò kan alẹ́ ti kọ́kọ́ wìlà àtijọ́ àwọn eléyìí tó lè jẹ́ kí àwọn igi yẹn àwọn nǹkan oko yẹn kó lè dàgbà sókè kíákíá kàtùkàmẹ́ẹ̀ gẹ́gẹ́ bí sáńpẹ̀ ní kàmẹ́ẹ̀ kí láń pè ní kàmẹ́ẹ̀ wọ́n lóun náà ní fatalaisa sábà pè ní ajílẹ̀ fatalaisa àwọn pè ní kẹ́lẹ́ ajílẹ̀ gbogbo àwọn nǹkan tó ti ẹ̀ máa àwọn nǹkan yẹn mo ni wọ́n ti rẹ̀ nítorí ẹ̀kọ́ bá ti di nǹkan yẹn ó lè fi nǹkan yẹn yá dáadáa. àwọn àbáàmì ọ̀sán fún àgbẹ̀ orúkọ ẹja máa ń pè é dáadáa gbàtí yẹn jẹ́ àbí sọ́mẹ̀tì tẹ́ àbí sámẹ̀tì. ẹ̀yà ni sámẹ̀tì wọ́n tó ń pè sámẹ̀tì ọmọ sàmàtì lónìí àìsẹ̀ ti jẹ́ lọ. àdùnnà òun ló kọ òkùnkùn yàtọ̀ tàmẹ́ tàmẹ́ kíláàbù fatalaisa òun ló jẹ́ bẹ́ẹ̀ àdílẹ̀ àwọn nǹkan tí wọ́n ti sílẹ̀ jáde oko tí wọ́n jẹ́ kókó ó tètè kékeré o ó tètè dàgbà lókè wàláwì àti tójọ ní àti ẹ̀ àtàwọn nǹkan mi tí wọ́n lè fi kéde wọ́n lè lò. kálẹ̀ ní olóko bá lè lè wọ́n lè lò ní olóko. bákan náà wà ní sàdábò rà hábù máa là áwùjọ wọ́n ní kálọ̀ mọ̀ yìí pé kò sí nínú májẹ̀mú fífò báyìí ń tẹ́nu yẹn máa gbìn pé tọ́fìyàn ní ilẹ̀ tọ́tọ́ wá fún ní gbìn tí ó gbìn síbẹ̀ wọ́n ní ìṣe ṣáàpù gbèsè májèmú fi sí àti àlùmọ̀zárọ́ à níbi àlùmọ̀zárọ́ à ẹ̀ríkà àlùmọ̀zárọ́ à nípa àlùmọ̀kọ́ọ̀tì là ń kà lọ́wọ́ ṣùgbọ́n bọ̀ wá bẹ̀ wọ́n kárí ìgbà bẹ́ẹ̀ náà nìyí. turugbẹ́bẹ̀rẹ̀ ọdún tẹ̀lé sàn án fún wa yóò dé káńpé òun náà ni wọ́n gbé ilẹ̀ fún yàn kéèyàn fẹ́ pé ilẹ̀ lèyẹn gbà kọ́ má sí ìgbà tí wọ́n ti dè síbẹ̀ wọ́n tún wá sí ní pé ó tún lè mú ìtumọ̀ pé kẹ́gbẹ́lẹ̀ fún yàn wọ́n tún fún ní ìdí ìgbà olówó ló fún òkú kó lọ gbogbo ẹ̀ mo rò pé wọ́n wá ń ṣàlàyé sí i pé kò sí nínú májẹ̀mú o tó ṣe pé ká gbé ilẹ̀ fún yàn kéèyàn ní ẹkún mi nílẹ̀ tí màá máa ro kẹ́kọ̀ọ́ wa sọ wípé tẹ́ẹ̀nì fún mi ní fífi díẹ̀ láti ìgbìmọ̀ mọ́jọ̀gbò rẹ̀. tí wọ́n bá fún ìkàbùrú lẹ̀ lọ́la tó kù náà ìkàbùrú lẹ̀. fàlàwọ́ bàbá ilé ìlà tí wọ́n bá fún nílẹ̀ tó kóró fákọ̀tì nìkan ilẹ̀ zùrọ̀ àhà àlàámì kí ẹni yẹn àlàámì ẹni tó gba oko kó lè bá a máa jìn sílẹ̀ lè bá deri nìyẹn ẹ̀yìn àwọn ìlànà oníwó ìtọ́lẹ́lẹ́ máa jìn látọ̀dọ̀ ara ẹ̀ sọ́ha dáàlì sọ́ha dáàlì ní tí wọ́n ti yẹn náà lálàáfíà nínú ìbádòwò kọ adókòwò yìí. فلوجدها إليه الأرض فقط ليزرعها العامل ببذر من عند صعبان كما هو قول جماعة من الصحابة wọ́n ní gẹ́gẹ́ bẹ́lẹ̀ yìí ti jẹ́ ọ̀rọ̀ àwọn kan nínú àwọn sọ̀hábà ó túmọ̀ sí wípé kìláàbù ẹ̀ńdàgbà àwọn kan ní sáàtù náà ní wípé kátófò ní ojú òkú rẹ̀ ṣùgbọ́n àwọn kan sọ ìgbókòó bùkátà kátófò ní nǹkan oní nǹkan tí ó tún fẹ̀ síbẹ̀ wà á léyìn amẹ́lì náà lórí eléyìí sì ni àwọn èèyàn ti fẹ́ lé lórí ju tó kọjá ẹ̀rọ ká tó fún ní tí ó gbè. wọ́n wọ́n lọ àná tẹ̀lé ìlà alẹ́bí kò fi ìdààmú ìhú. wọ́n torí pé ẹ̀rí tí a yá ìjókòó fún ní ṣe látara ẹ̀ tá a lè gbára lé tó ń jẹ́ hukun àlùmùsáwà tó jẹ́ ìdájọ́ fún ìjọ dòwòpọ̀ lórí oko dídá huwa àdìsí mu'amala ti nàbí sallallahu alayhi wa sallam ní àlè Khaybar òun náà ni àdìsí ànẹ́rì níbi ìbáṣepọ̀ ilé ìtọ́ wáyé pẹ̀lú àwọn ará a òun náà láàjọ máa ti kí ni o òun náà láàjọ máa pín láàrin ara wọn títí pa ànábì ló fún wọn ní nǹkan tí wọ́n máa dùn. ànàlùbádùrà ara ni mùsùlùmí wàlàmíyàn fi hàdà àdí ànàlùbádùrà ara ni mùsùlùmí wípé ní níbi àdìsí yẹn àárí ẹgbàá wa ọ̀rọ̀ tó sọ fún wa yìí pé àwọn nǹkan ọ̀gbìn tá a máa gbìn ó jẹ́ dandan lórí mùsùlùmí tó bá fún yàn ní ilẹ̀ ààrí ìgbà ààrí ìgbà wọn bí àdéhùn náà. àbáwá ẹ̀sìn ọ̀lọ́kọ́ yìí ń bá ìmọ̀ wà ọlọ́ba ayọ́mọ wa wọ́n ní wàlẹ́dún náà ìsọ̀rọ̀ fún àlìbábẹ̀rù wọ́n lè ráwọn sí àwọn sọ pé mọ́jẹ̀mú ni ká fún yàn ní tí ó gbìn lè rọ́bẹ̀rẹ̀ áwọn. kọjá pé látọ̀dọ̀ ẹni tó ní ilẹ̀ òun náà ló fún fún yẹn ní ìsanwó ló mẹ́rin lè kò wọ́n ní wa wọ́n náà fa eléyìí yọ níbi kìyàsí táwọn náà ṣe níbi ọ̀rọ̀ tá a fèsì kàná. tá a bá gbàgbé àìsọ̀gbà tá a ń sọ̀rọ̀ nípa àìsọ̀bọ̀ níta òun náà ni kí ẹnìkan ó fúnyàn ní owó abẹ́rúgba kẹ́nìkan ó gbé owó kalẹ̀ fún ẹni tí ó bá a fi owó rẹ̀ yẹn lò dágbé mọ̀tò ọlọ́ba nìyẹn. mo gbé owó fún ọ máa wọ́n sàlàyé pé ìwà mẹ́rin níbi tí àwọn àbá àti ìlú pé ìyá túmọ̀ ẹ̀yẹn ò wọlé o kí ló jẹ́ kí ìyá túmọ̀ ẹ̀yẹn ò wọlé torí pé mùdọ́rọ́bà nǹkan méjì ló papọ̀ ń bẹ̀ àkọ́kọ́ ni rásùlùmáì capital tẹ́nìyẹn ti kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì àríbọn ìyẹn profit géènì tí wọ́n máa rí bẹ́ẹ̀ ẹ rí i pé rasulmal ti ṣe kápítà yẹn alhami lẹ́yìn sàláwo hapun sí kò lẹ́tọ̀ọ́ kẹta mẹ́ abẹ́ ẹ̀kọ́ ni ẹni tó gbé owó kalẹ̀ ó gba owó rẹ̀ ní pípé padà ló gbàgbà gbàgbọ́ bá gbé. mo rò pé wa èyí tí wọ́n jọ máa. pé tí wọ́n fẹ́ lórí ẹ̀ òun náà ní kẹ́nẹ̀ òun náà ní kọ́pì abẹ́ ẹ̀kọ́ ẹ ń lọ lè wo àlùmọ̀sáwà náà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ ẹ ń pé yẹn gbé ilẹ̀ kalẹ̀ abẹ́ ẹ̀kọ́ yẹn gbé ó gbé ilẹ̀ kalẹ̀. etí ó bá wá jáde ńbẹ̀ òun ni náfò àǹfààní lọ ẹ wọn yọ fún tari ṣe déédéé kẹ́ni profit abẹ́ẹ̀kọ́ ká wá sọ wípé ẹnì yẹn tún wá fún ní ìgbà tí ó gbìn ìṣẹ́ rẹ̀ kó ti di ìfò lọ́rọ̀ bàbá ẹ̀ sí ìbá wọn. ó ti di nǹkan méjì nìyẹn lẹ́gbàá tó gbé ilẹ̀ kalẹ̀ ó tún fún oníkẹ́lẹ̀ ó tún fún ní irúgbìn tí ó gbìn nígbà yìí wọ́n kọ́ sí sáàyà àlẹ́ mi lọ́wọ́ yẹ ti ju mùdọ́rọ́bà lọ nítawọn àbá àtàkùn yìí pé ní sí ìlà wọn ní ìyẹn ti kéde o wọn ní ìyá sí yẹn wọn á ó takura. idan wọn ní wàhálà dà ìyá wọn ní ìyá sí eléyìí màá na òun máa rí kú lè sún nàbí àtúwàhìyà wọ́n ní eléyìí tako ìpìlẹ̀ eléyìí tọ́lá làbí àtúntò súnà wà mọ́àlì sọ̀hàbà ọtí ọ̀rọ̀ àwọn sọ̀hàbà fọwọ́ mi afọ̀dé ìyá tọ́lá lùpẹ́ à tọ́lá ní ètí jẹ́ ìyá tó bàjẹ́ jù fún náà lélẹ́yìí tí wọ́n mọ̀ yìí. wọ́n torí pé fàáyìn náà máa ń la fẹ́ ni mo mọ̀ ọ̀rọ̀ bá torí pé owó kápítà owó síbi mọ̀dọ́rọ̀ bá yẹ́rìndì ń la sọ kíndìkì kápítà owó ń padà sọ́dọ̀ ẹni tó lówó wàyẹ̀ kùsì náà ní rìbọ̀ géènì ni wọ́n jọ ti kẹ́ni géènì wọ́n jọ pín láàrin ara wọn ẹni tí owó ti fẹ́ kọ̀kọ́rọ̀ mú nǹkan nínú ojúlówó owó ti kápítà kàgbébù wọ́n ní fàáta nàbí ìlú ọ̀hún fìlìmù záàrọ̀ eléyìí ló jẹ́ nítòsí déédéé ilẹ̀ tá a gbé fẹ́ni tọ́wọ́ ẹbí lápò. wàá ma àlùbàdàn wọ́n ní ṣùgbọ́n irúgbìn tá a tún fẹ́ fún un. alẹ́ bíi láyà arúgbó nàbí ìrùwù ìlàgbọ́ yìí. irúgbìn tá a fẹ́ fún un pé kó gbìn tó bá ti gbìn irúgbìn yẹn ò lè padà sọ́dọ̀ rẹ̀ mọ̀. àdúgbò yìí wáyé irúgbìn yẹn ò lè lẹ́gẹ́ni kò lè padà sọ́dọ̀ ẹni tó kun irúgbìn báàlì yẹ dàá yóò lọ bẹ́ẹ̀ náà ni kàmá yẹ́dẹ́ àbùnáfò làárọ̀ gẹ́gẹ́ bá ń fà ní tí wọ́n rí níbi ilẹ̀ náà ó ti lọ. fàìlì àbùrù bẹ̀rẹ̀ àti àdáyé káwá fi ṣe ilẹ̀ ààbò rẹ̀ yẹn tó kábi ṣe kìyàbí rẹ̀ pẹ̀lú tí ó lọ. àwòlá ó rẹ̀ ti ń bá a mú jù. من ìlàákì ìbẹ̀lẹ̀ àfìlẹ̀ báàkì pẹ̀lú ìpìlẹ̀ tó dẹ́kun lọ. kí ni ìpìlẹ̀ tó dẹ́kun? òun ni ìpìlẹ̀ owó ilé tó dẹ́kun ti wà lẹ̀. tẹ̀wẹ̀ pé irúgbìn tí wọ́n ti pè é tán èyí tí wọ́n pè òun náà ó ti lọ náà nìyẹn lè bẹ́ẹ̀ sọ fún òṣèlú mi ní olùdókòwò àbájá nẹ́ẹ̀bí sọ pé kìyà sí yẹn kò sí kí ni o kò bá mu rárá lẹ́nu áfítàdì àlùkìyà sí ló wà. torí ìdí eléyìí lọ́rọ̀ àwọn tí wọ́n sọ yìí pé dábò olùbádé lẹ́yìn tàbí náà ṣe kò sí nínú májẹ̀. mo rò pé ó yé wa làá àwọn tí wọ́n sọ yìí pé dandan tí wọ́n bá yàn ní ilẹ̀ kátó fún ẹni tí ó fèsì ní ọ̀rọ̀ sọ pé ọ̀rọ̀ tí náà yóò ṣe kí ni wọlé tó wà fún mi èyí ti sáré ìdìnnàdà ṣùgbọ́n sá àwọn náà ò kọ́ ipe kí wọ́n á fún yàn tó wà bá nǹkan jẹ́ rárá kò bá nǹkan jẹ́ ṣùgbọ́n kì í ṣe inú sáré mọ́jẹ̀mú tí wọ́n máa fi gbé oko fún ni dáàlú mi báwo ni bọ́lá ọ̀rẹ́ gba padà fẹ́ẹ́ ni wọ́n ní bíbí kò sí inú mọ́jà rárá o ṣèwádìí kò sí ní rúfin ìdí ìjẹ́mẹ́jẹ́ kò yí wa ní nínú májẹ̀mú káàdùn gbé òkú kalẹ̀ fún mi. ìpín kejì òun náà ni àlùmùdárọ́ à ẹ̀rí tó ń sọ́ọ́ lẹ́ẹ̀kan yín pé kí wọ́n ti ń sọ ọ́ bọ̀ bá ń sọ ọ́ ní àlùmùdárọ́ ìfọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa àlùmùdárọ́ àrẹ́ wọ́n ní kẹ́lí àlùmùdárọ́ à mọ̀ṣídàpọ̀ tó ní nàìjíríà rẹ̀ wọ́n yọ ọ́ látara irúgbìn náà wàtúsàmà mùkábàrọ̀ wọ́n ní inú ọkọ̀ tó tún jẹ́ òun náà ní ká sọ pé mùkábàrọ̀ wọ́n pè ní kẹ́lẹ́ o wọ́n pè ní mùkábàrọ̀ orúkọ tí wọ́n mú wáyé tí wọ́n tún pè é tá a ní mùkábàrọ̀ yìí tá a bá lọ rántí dáadáa a ti sọ̀rọ̀ nípa àwọn òyò ìgbà sẹ́yìn sẹ́yìn tó pẹ́ táatáa àbí ìtàn wá ń bẹ̀ tó sọ fún wa yìí pé àlùmùhábárọ̀ nínú àwọn àlùmùnú àlùmọ̀nì ẹ̀yà àníhàní nínú àwọn àlùmùnú àwọn àlùmẹ́kọ̀ọ́ àlùmọ̀nì ẹ̀yù àníhàní nínú ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n á pè ní mọ̀rọ́dífà fún mùdárọ́ àti èyí wọn bẹ jẹ́ kẹjẹ ká sílẹ̀ sí. àkọ́kọ́ bẹ̀ ni wípé ní bábí ismu orúkọ ni tí wọ́n ti jọra wọn pẹ̀lú ìgbékalẹ̀ rẹ̀ ló fi jẹ́ sí wípé wọ́n lò ó náà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti lọ jẹ́ sí wípé àwọn sáàsì tí wọ́n gbé kalẹ̀ nípìnlẹ̀ tá a ti kà ní abẹ́ àlùfàbọ́tà àti mùdáwà nígbà tá a bẹ̀rẹ̀ àti káwọn sáàsì kan sẹ́yìn táwọn sáàsì yẹn bá ti lọ jáde kó ń bẹ́ẹ̀ òun ni ó máa jẹ́ àdìmọ̀ ábárò gẹ́gẹ́ yìí ta akọ̀lọ̀pọ̀ àwọn táàkì láti bọ̀ yí dáadáa ní. lójú káwọn bẹ̀ kan wá kókò náà yìí pé tábàlà lè mú báárọ̀ náà o ó lè jẹ́ àlèmọ̀ báárọ̀ náà o ṣùgbọ́n kọ̀ wá túmọ̀ sí pé àlèmọ̀ báárọ̀ já ibi. mo rò pé bàbá yìí mọ̀ báárọ̀ wà já yìí bí sùpàtù á pẹ̀lú ìròyìn díẹ̀ gángan torí pé pàtó máa dá okọ̀ yẹn jẹ́ fún rẹ̀ tó bá ń dá okọ̀ yẹn jẹ́ láyà sí torí pé àwọn sáàpù kan ti dínkù nínú àlùmọ́lárọ́ à mo rò pé mara yìí ìgbà tó kàlẹ́ yìí wà ẹ wá jẹ́ ká lọ sí àdéhùn yìí ó sọ fún wa pé àlùmọ́lárọ́ màní ìlú àìkú àjáde fún àbùmá wọ́n ti ọ̀gbọ́n àlùmọ́. نهى النبي صلى الله وعن المزابنة وعن الشيء تمرة حتى يسوى صلاؤها وأن لا تباع إلا بدينار ودرعا إلا الأرايا متفق عليه. أيوة هذه المتوالي في abáwọ̀dọ̀lá abáwọ̀dáàbò nàbìlá fún ọba ẹni fún wa wọ́n ní ànábì pọ̀ fún wa nípa bẹ́ẹ̀rù táǹkì ní àlùmọ̀kábárọ̀ àtìlọ́kẹ́ àlùmọ̀kábárọ̀ ń jẹ́ mẹ́rẹ̀ ń jẹ́ mọ̀rọ̀ dídùn fún àlùmọ̀zárọ̀ náà a ti sọ yí pé ìdájọ́ mọ̀zárọ̀ náà ní ìpìlẹ̀ kílápẹ́ o àní jáì ìṣẹ̀ríyà abẹ́kọ̀ọ́ ìṣẹ̀ríyà òun la fi sọ fún ya pé tó wà láàrin méjì tí wàá ní ń jẹ́ àlùkò ábárọ̀ gan ká fi pé ó yàtọ̀ wọn lóun náà ní gbígbé ilẹ̀ fúnni بالنكاح جزء مؤدد من الأرض ìgbà tá a wá fẹ́ gbé tá a fẹ́ ṣe ákìtù lórí ẹ̀ ní tá a sọ ni pé tá a bá wo ilẹ̀ oko yìí igi kòkó two hundred ló wà bẹ́ẹ̀ lápẹ̀jù èyí àwa ń sọ yájọ pé déédéé ẹ̀yẹ mú bí hundred kémi ní o mú bí hundred tí ẹ máa mú òní ọmọ mú tó gbogbo two hundred yẹn ṣùgbọ́n tó bá ti fi ọdún kàtó yẹn bá ti tó owó mú hundred èmi ní o mú hundred tí wọ́n á fẹ́ pé mú báyẹn ń kálukú fún ma tiẹ̀ tí ó mú kalẹ̀ mo rò pé ẹ ti sẹ́ka rẹ̀ dùkọ̀ láti bí ẹ̀ka láti bí ọ̀ndẹ́ẹ̀dì sí apá bí ẹ̀yìn lẹ́yìn yìí wò ọ̀ndẹ́ẹ̀dì lápá bí náà sí ẹ̀yìn lẹ́yìn yìí wò náà ìyẹn ní jẹ́ al-mukhabara wọ́n tábà lọ wòye wò dáadáa á rí pé lẹ́yìn tàbí ní tìpàtẹ́ àdìlà lẹ́yìn tàbí ní tìpàtẹ́ àdìlà àdìlà kì í ṣe percentage tó jẹ́ déédéé la fi yẹn percentage yẹn ò jẹ́ déédéé àtàlàyé lẹ́yìn sáájú kàtà àtàlàyé níwájú kàtà àkọ́kọ́ bẹ̀rẹ̀ kí ni òbí jẹ́ déédéé ó lè jẹ́ sí wípé èyí tó jẹ́ ti olóko hundred tiẹ̀ owó sòwìn ní kìnkìn tẹ̀mí tó wá mójú lóko wọ́n wà á tú káre jàdá káre jàdá. lónìí mo dé àdúgbò mi ò dé ìyẹn rẹ ni jẹ́ ti dé àbùkù dé láwùjọ ayọ̀ rẹ ni jẹ́ ìyẹn ni wọ́n á jẹ́ àlùmọ̀kábàrọ̀ láàrin tí a fẹ́ ìtò gbogbo ni náà ni ṣùgbọ́n sáàtù kan ti jáde lẹ̀ òun náà ni sáàtù ìkìlẹ̀ wípé kájọ máa kí ni ó máa jẹ́ ti olóko kí ni ó máa jẹ́ tẹni tí wọ́n lóko fún kí mo dúró kó fún. Ibi wọn bá ti wá jọ mọ̀ yẹn kò gbọ́dọ̀ jẹ́ wípé ẹni yóò sọ pé nǹkan báyìí ni máa kà bí ilé yẹn sọ pé tọ̀ nínú kòkó tọ́ba ti dọ̀dọ̀ọdún èyí máa ta àpò kòkó mẹ́wàá mẹ́wàá dọ̀dọ̀ọdún lónìí lọ́dún yìí ó lè rí kásọ̀ kókó kókó tó bá pọ̀ lásọ̀ kápẹ́ ó rí àpò fífì lọ́dún yìí ẹni yẹn tẹ́lẹ̀ wọn àpò mẹ́wàá sẹ́yìn tó bá yọ àpò mẹ́wàá nínú fífì yẹn kò sí pọ̀jù abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n lọ́dún yìí ó rí bẹ́ẹ̀ gbàtí ó dọdún kejì gbogbo nítorí inú oko yẹn náà kò ju àpò fífì lọ àpò mẹ́rin lọ. sẹ́wọ̀n pé yóò kàn án la láti ké di ibi mẹ́wàá kalẹ̀ bẹ́ẹ̀ tó lóko kó ajẹ́ kó o tó jẹ́ márùn péré lòún rẹ̀. ṣùgbọ́n tó wá ti wà lórí pàfẹ́ńtéèjì láyé pẹ́tọ̀ ẹ gbogbo tá a bá rí nínú oko èmi ọ̀ máa gba tábì bẹ̀ onísàbò ti tẹ̀ka bẹ̀. ẹ ti mọ̀ yí pé ẹ̀rí ó pọ̀ o ẹ̀rí ó kéré o tábì bẹ̀ ti ìjẹ́ ìjọba ẹnu bìtì nìyẹn ẹni ó mọ o ẹni ó kéré o forty percent ìdolówó ìyẹn ni sáàpù tó yẹ fún wa ń bẹ̀ àwọn tá a ti ń jẹ́ sáàpù ni pé iye báyìí ìpín ẹgbẹ́ bíi òun ni ọmọ jẹ́ ti ìdolówó ẹgbẹ́ bíi ni ọmọ jẹ́ kẹ́tọ́ ti jẹ́ àbí àpò iye báyìí kílò báyìí ni ó máa jẹ́ tẹni tó lóko kílò báyìí ni ó máa jẹ́ tẹni tó jẹ́ kò lè jẹ́ nísìbàtàn àdìlà nísìbàtàn àdìlà tá a ti tàbẹ́ fún mẹ́ yẹn pàṣẹ́ntéèjì tó ṣe déédé tí ò ní má kò sí lọ́wọ́ tá a ti tàbẹ́ fún mẹ́ yẹn òun náà ló sọ ọ́ di kíni o òun náà ló sọ ọ́ di àlìmọ̀nì iyú àdìbàdà. àlùmọ̀hákọ́là náà jáde jáde yẹn abẹ́kọ̀ọ́ àlùmọ̀hákọ́là tiẹ̀ òun wà pẹ̀sífìkì lórí ìran èso ká tí wọ́n ń pè ní èso íńtọ̀ èso kíláàgbé èso íńtọ̀ àti àwọn tó bá lè lọ ní irú rẹ̀ náà nínú tó jọ lọ́dọ̀ wá bí ìdí ọkà bàbà àwọn kan tó máa ní ti ìdí báyẹn jéró kéèyàn ta ọkà bàbà tí ò sí ìgbó tí ṣẹ̀ṣẹ̀ ń yọ kéèyàn wá tà sórí igi rẹ̀ báyẹn tí ò sí ìgbó dání. pẹ̀lú eléyìí tí òun ti wà lẹ̀ tí wọ́n ti tó ti gbó tí wọ́n ti gé tí wọ́n ti kékeré tí wọ́n ti yọ táǹpẹ̀ ní ìyànbó ara ẹ̀ kúrò ní a fi pè é ní ẹ́ńkọ́kù fọ́ bílíà nílẹ̀ síbú wọ́n ti yọ kúrò níbi ojú ilé rẹ̀ yẹn bí àwọn eléyìí tí wọ́n ń tà yẹn kéèyàn wá mi ra eléyìí tó wà níbẹ̀ eléyìí tó wà lórí rẹ̀ tí ò tí ì tó dáadáa mo rò pé wa ẹni pé kí ló wà bẹ́ẹ̀ ọlọ́run bá fẹ́ lọ bẹ́ẹ̀ ni sísẹ́ yẹn bá lọ dúró síbẹ̀ yẹn gbọ́ ọlọ́run tó dì yẹn ní wọ́n sì ti ápìtù lé lórí náà nìyẹn òun ni wọ́n pè ní àlùmọ́ àkọ́là. làdìsí yẹn lànà ìgbà kárẹ̀ ti di pé fọ àlà tùbà tó láti kọ́ àlè òun já àgbẹ̀ká tó fi nílẹ̀ bẹ̀. tí wọ́n bá ta wá àwọn nǹkan wọ̀nyẹn kó máa jẹ́ bìtì náà kó tiẹ̀ jẹ́ pípẹ́ tí wọ́n bá ta ìyẹn èyí ọkà bàbá eléyìí tí wọ́n ti eléyìí tó lè kẹ́lẹ́ òun eléyìí kan ti yọ kúrò nínú ilé rẹ̀ yẹn tó wá fẹ́ ta kìí ṣe pẹ̀lú ìtọ́wà lóde mo ṣàkátà ìdìnnà pẹ̀lú owó ẹ̀ẹ́dẹ̀ dìnnà látara góòdù wọn tún lè dèrè àrùn wọn tún látara sífà ẹni pé owó làbí ra eléyìí torí pé ńlá tó bá là níbi wọn náà fi wù bẹ́ẹ̀ wù yẹn ó wá fẹ́ ṣe ẹ̀ẹ́dẹ́ni náà fi wà sí ìbáàdì ìbáàdì rẹ̀ ní wípé wọn kì í ṣe bá ní ẹ mọ́ta rárá lè kì í ṣe ìwọ̀lú ṣùgbọ́n tẹ́ ẹ lé tà á tẹ́ ẹ lé bí ra òun tọ́jọ́ pẹ̀lú kéde o pẹ̀lú owó lásìkò gbà láàrin owó náà ti náà náà ní gold àti kéde o àti silver gẹ́gẹ́ bó ti jẹ́ bí pé jẹ́rẹ́ àn owó tí wọ́n ná ń gbà náà dinar owó tí wọ́n ná ń gbà náà riyal ti wà lẹ́nu dọ́là ti wà lẹ́nu náírà ti wà lẹ́nu àtàwọn owó mi náà èyí tẹ́ bá ń ná lọ́wọ́ láti fi ra láti bákan náà onílà tó fẹ́ ní wá sárọ̀ àlàyé pọ̀ lórí eléyìí nǹkan jẹ́ nọ́ọ̀sùlùmánà ààrẹ ìyàgbé eléyìí pọ̀. wàlá àmì fìyà ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé a gbé ogún wọn lóun láàmà pè ní musamma muzari a àmà pè ní muzari a àgbẹ̀ mùkábírọ̀ wọn náà láàmà pè ní mùkábírọ̀ kódà wọn náà láàmà pè ní mùwákírọ̀ alámòjútó owó. pàdébí alàjáwáàzì a ètò sọ wípé nǹkan yìí sọ as-sunnatul mutahhara as-sahiha òun náà ni súnà nẹ́bì eléyìí tó máa tó sì lálàáfíà kàmá sábà kọ́ gẹ́gẹ́ bá a ti sọ ṣáájú òun náà ni mu'amalatu nàbí sallallahu alaihi wa sallam li ahli Khaybar eléyìí tààtò sẹ́yìn ìyẹn ni báwọn ẹni ti báwọn ará káyébá tó ti báwọn lò tó gbé ilẹ̀ fún wọn tó náà ti jáko. wàlẹ́ àjẹtú jáàyẹtú ìlàjà wá sí a wọn láti rí i pé bùkátà náà ó pèpè lọ síbi ní nǹkan bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ kára ẹni tó wù kó dá tí ò nílẹ̀ ká sì gbé ilẹ̀ fún àwa táwa nílẹ̀ bẹ́ẹ̀ wà ní wọ́n máa ń pa oko dáadáa àbáwà náà máa ń pa ẹ̀ náà wà tún ní bísínẹ́sì yìí dáa tó ń ti tàbí pẹ̀lú ẹ̀ kóhun tó ń oko dá kóhun náà máa ń ṣeré lọ. wọ́n ní lẹ́yìn àmì nàá máa yẹ́ mi ní kó àrùtọ́n záàrì á wọ́n ní bẹ́ẹ̀ náà lómi tó ní ilẹ̀ téèyàn lè fi dáko wàlàyé ṣẹ̀tì ìlà ومن الناس من يستقي العمل اسم بين ما يدقيه طول في زراعة في كتف ولا يملك أرضا زراعية تقول إلا دين الإسلام ها قل إلا دين الإسلام فقد الحكمة التفريدية إلي اللواء من إجاجوات وفيد حكمة إلو من إجاجوات وفيد jawab al-musara'a ìgbé okun ní ó lẹ́tọ̀ọ́ kíkẹ́ni kan máa lọ sí kíni o kíkẹ́ni kan máa lọ sí ìwé rẹ̀ kájú kan máa lọ sí jákòó. ọ̀kan lọ àwọn àbá wa gan wọ́n sọ ọ̀rọ̀ yìí lọ́dún kan kódà gbàgbàgbé náà ká ẹgbẹ́ àwọn òkú náà ti lọ rí ṣùgbọ́n tí wọ́n mú kọ́ lọ́jọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́kùnrin ọ̀gá báwa báwa ti pẹ́ díẹ̀. wọn lárúbáwá kan tó jẹ́ lárúbáwá tàwọn kíkọ́ ni àbí nínú méje wọ́n bọ̀ wá sí Ìlọrin láti Èkó èkó ni plane wọn ti láǹdì wọn wá gbé mọ́tò bọ̀ wá sí lọ́rin wọn wá dé ìbàdàn wọn wá rí ìbàdàn ló kú kíyèsí nǹkan tó kíyèsí tó tẹ̀ kó tẹ̀lé pé ìbàdàn nìkan tó mọ fẹ́ sọ ìdílé pé ìbàdàn nìkan lọ́wọ́ ṣùgbọ́n ìbàdàn tó kíyèsí ìbàdàn yẹn ló ti tẹ̀ kíyèsí nígbà tó gbó igbó lọ ó rí sí kókó tó kàn green lọ́nu bó díẹ̀ wọn kọ pariwo lẹ́ẹ̀kan fúnra fúnra la ẹ̀rú báwọn yẹn mọ́tò yìí sá kí ló ṣẹlẹ̀ ṣàṣẹ mọ́tò hàdà kí ló ṣẹlẹ̀ gan ah hàdà sọ́ọ̀rì hàdà la wọn lẹ ẹ̀rú bá ba ẹni tó wà á lò sí títí títí ìdẹ́ka ṣẹlẹ̀ tí ọlọ́run wọn bá béèrè ìyà tó ń jẹ gbogbo áfíríkà lórí àìróúnjẹjẹ ẹ̀yà ara nàìjíríà lọ́wọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn ẹ̀yin tó wá béèrè ìyá ilé ti ya ẹbí ń jẹ àwọn èèyàn lẹ́nu áfíríkà ẹ̀yà ara nàìjíríà lọ́wọ́ wọn ló dé wọn bẹ̀rẹ̀ tó ló ṣẹlẹ̀ sí ṣé bí kò ló fi ìlọ́tà àti ìgbẹ́ta tí tó fi wù jẹ́ yìí eléyìí fi hàn yí pé ẹni ilẹ̀ tó ti wà fataláì fún rẹ̀ tí ò ní ìgbẹ́ ti gẹ́gẹ́ bí. ètò wọn ti sọ ọdún ẹ̀kọ́ lórí lọ́tọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ oko tí wọ́n dá ní ìwò ni wọ́n fagí lẹ̀ sílẹ̀ sí gbogbo bọ́ ọba pásá tó bá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ bẹ̀yẹ tẹ́bí ọba ti ṣe jẹ tẹ́rù ìṣìjẹ́ tójú bá tẹ̀lé sí ẹ̀mí lẹ́nu yóò jáde. lọ́dún kan nígbà tí mo gbé ní Ṣàgárí mo kà gé orí orí ìsú mo kà gé báyìí bí mo wá ṣe sí lẹ́gbẹ̀ẹ́ ẹnu lé àdúgbò mo gbé ìgbálẹ̀ mi èyí tó wá jẹ́ bí orí ẹ̀ ní ìtètè jẹun bọ̀rọ̀ ńgbà náà ó bá ti mú un ọ̀pá tí wọ́n fẹ́ padà jù wọ́n ara jí orí rẹ̀ lọ́wọ́ ti yẹ lọ́ọ̀kì wọ́n ara jí títòsí lẹ́sẹ̀ẹ́ ibi tó mi ń sàn kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀ díẹ̀ báyìí wọ́n rí ó kú mọ́bi tí wọ́n rí mọ́bi déwẹ̀ díẹ̀ báyìí. ní ìrókò rẹ̀ bẹ́ẹ̀ ṣe ìjọba níjọ́ tí wọ́n ó wà ìyẹn lórí ẹ̀ sílé. àwọn lálọ́ọ̀sì mi ni àwọn láńlọ́ọ̀dù mi ni wọ́n wà níjọ́ tí ń sọ yìí àwọn tá a jẹ iyán rẹ̀ alẹ́ ní àwọn abẹ́ méje sí mẹ́jọ ìsú méjì wọn láwọn bá tó kù bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n padà lọ wá ó sì tó àkókò bí dáadáa yìí àrùkò àti ìgbẹ́sẹ̀ o àti ìjẹ́kẹ́ sí kódà ibi táwọn sọ yìí àwọn àpáta tó kú bẹ́ẹ̀ ẹni wà wọn kò dé sàgàrí. káàkiri mọ̀ yìí pé nǹkan tó lábọ́ yẹn iye sí ìjọ náà lọ́hùn ọlọ́run fẹ́ wa. nígbà tí alọ́bẹ̀ yẹn ní pé ẹlòmíì fẹ́ tọ́lọ̀ ní ogun ilẹ̀ kí wọ́n lè fi dáko ilẹ̀ yẹn kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni òwúlò. torí pé wọn ò máa bá lù ẹ̀ tó bá máa bá ẹ̀ ni. síbẹ̀ ni kókàn fẹ́ àwọn tó nípa oko dídá ni táwọn tó nípa oko jágùn máa fi jábo òun ma sì tún máa rí o òun náà máa rí kéènì ẹni tí ń jábo yóò máa jẹun ńbẹ̀ tiẹ̀ yóò tún máa fún un náà ní àwọn nǹkan kan bẹ̀ lọ́dọọdún bó ṣe pé tí wọ́n jọ fẹ́ kò lé lórí tí wọ́n gbà ní láàrin àwọn méjèèjì yìí wà. torí ìdí eléyìí àárí tó kù káàkà béèrè fún lèyẹn tẹ́bi àtọ̀rọ̀ báyìí kí abala méjèèjì káwọn méjì lè sàǹfààní. هذا بأرضه ẹni tó nílẹ̀ yóò sàǹfààní pẹ̀lú lẹ́yìn wàhálà àbí amẹ́lì eléyìí náà máa ṣàǹfààní pẹ̀lú kóun náà ń fagbára tiẹ̀ náà ti jẹ́ mbẹ́. wàlíyá fúlàtà ẹ̀wùnú àlàtà fún ìdè mọ́tìlá yóò kí ìwà lọ́jọ́ fọwọ́ wẹwọ́ ìranra ẹni lọ́wọ́ tí ó fi àǹfààní àti ìfi ìnira kúrò ó lè tẹ̀lé. eléyìí àwọn náà bá dáadáa bẹ́ẹ̀ báwọn yẹn máa ń ṣe àwọn ìlú ọkàn wá látọ̀nà tó jìn kó lè dé lọ́dún kan wá kọ́dún lọ́dún kan yẹn ó lè máa báwọn yẹn tí wọ́n báwọn yẹn gbogbo wọ́n máa fún lóúnjẹ tí wọ́n báwọn yẹn kọlẹ̀ wọ́n máa fún ní ìgbàgbá ní tó bá dọ̀dún yìí tí ó tẹ̀lé ìgbẹ́ fún un náà nílẹ̀ ó lè gbé lọ́kùnrin náà nílẹ̀ tí wọ́n bá fún ní ilẹ̀ tí wọ́n máa ro ọdọọdún wọn lè yọ kó ìjọba ìlú náà wọn. àwọn ìlú ń fi ẹ̀mọ̀dájọ́ kan lórí ẹ̀ gan àwọn àtàgbélẹ̀ tó sáwọn ọlọ́mọ àbúgbà kankan lọ́wọ́ rẹ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ òní ẹ̀ tábàrẹ̀ láwọn fẹ́ ṣe kalẹ̀ fún ọ ní ìlànà eléyìí lẹ́kùn ẹni tó nílẹ̀ náà máa ṣàǹfààní ẹni tí dákú náà máa ṣàǹfààní bẹ́ẹ̀. lẹ́tà tuntun ló ń torí àtúntò وراقبها شيخ الاسلام ابن تيميه رحمه الله هنا المزارع اصل من المهاجره واقرب الى العدل والوصول بينهما يشتركان في المبنى والمبرم وني المزارع ìbára ẹni ìgbókò fúnra ẹni ó jẹ́ etí ó mọ̀ mú ìkìlẹ̀ kan wá níbi àbíkájọ pé etí ó mọ̀ jẹ́ àkókò níbi tá a mọ̀ sí àlùmọ́ájárọ̀ rírẹ́ǹtì nǹkan kájọ nǹkan káyà nǹkan wà á ìlànà àdéhùn ìwádìí ó sì ń súnni má déédéé àti ìpìlẹ̀ wọ́n wá ní tí àwọn méjèèjì yẹ̀sẹ̀ dáì ìgbókogún ẹni àti káfẹ́fẹ́ ẹni ó gbókogún àti ẹni agbókogún àwọn méjèèjì yẹ̀sẹ̀ dáì ní pèlè mọ́kànlá wọ́n jọ máa participate níbi pé wọ́n lè kó ọrọ̀ wàlúmọ́kúrọ́sì. tètè sì ti wáyé gbà mí náà na pé ẹni tí ó gbóko fún ni òun náà lè má yí èrè lọ ẹ kó rí lọ́dún mi gẹ́gẹ́ bó ti ṣe tó ṣiṣẹ́ òun náà lè má yí bákan náà sì ni mọ́sílámù náà lè tẹ̀lé ọ̀rọ̀ náà lè wáyé tó yẹ pé tí wọ́n ti dá díẹ̀. nítọ́pọ̀ ni ó jáde lẹ̀ ọlọ́run lè ní kí tọ́pọ̀ kọ́ jáde dáadáa fún méjèèjì náà ló lè fi mílíọ̀nù ló lè ṣe. àbáwá ibùdó olùkọ́ yìí ń tọ́lọ̀ bá yẹn sáwọn náà wọ́n ní yíya ẹ̀ka ẹ̀ àni zolmi wà tọ́ra wọ́n lè fi ń gbé ní ìjìnà sí àbòsí ṣíṣe àti ìnira mínà ìjà ọ̀rọ̀ eléyìí tó lè wáyé yìí. níbi kéèyàn lọ rẹ́ǹtì gan fàyínà àdàkùn máa ń gbọ́ ni kúrú pé bí kárẹ́ǹtì kan yìí ẹnìkan ni ó gé nìyí wàlà àbújá àbújá àbújá yàní yẹn tó ti ìjà ọ̀rọ̀ ẹnìkan ni ó gé nìyí wàá màlẹ̀ mùsà ọ̀rọ̀ àbújá mi bá gbókò fún rẹ ní fàyínà àtọ̀lẹ̀ zẹ́rẹ̀ ẹ̀rú nǹkan ọ̀gbìn tó bá ti jáde dáa ìsá ọ̀ká bíi ẹ̀rí báwọn méjì náà wọ́n lọ ń jẹ́ àlàyé ọ̀rọ̀ àrọ̀ àìsàn pé ìlú àti wọn sọ lókè. wàhálà tí o bá ti jáde dáa náà ìdárọ̀ ká sí ìrìnàn ó ti jọ pín ìjọba tẹ̀lé náà ni àìjáde dá oko yẹn náà ó ti jọ pín náà. ìyẹn fi hàn wáyé pé mùsàlùwà nínú nǹkan tí ẹ̀sùn gbé kalẹ̀ tó sì jẹ́ àwọn ọ̀nà eléyìí tí Islam tó gbé kalẹ̀ fún wa láàyè máa fi ara wa lọ́wọ́ láti mọ̀ ní káàdì ara wa lọ. pẹ̀lú gbọ́dọ̀ tó láti kó wa ìbí náà láti fi kó lé mi pẹ̀lú gbọ́dọ̀ tó wá sí ìgbà míì àwọn tó máa tẹ̀síwájú. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم والسلام عليكم ورحمه الله وبركاته